kó aláhùn aláhùn ó sùn bọ́mọ ó lọ́hùn tí bàbá bàbá bàbá tóbi. ẹ má bínú pé mo pè yín ní pé pàjáwìrì àsìkò ti tó o ẹjẹ́ àyọjú sí gbangba ẹjẹ́ àríra wa ká ní ta fẹ́ bára wa sọ. Ẹyin ọmọdé ẹ má ṣe kọ̀ bá wí ikọ̀ bá wí kò má lérè. yàrá ṣòtọ́ fèkè sílẹ̀ ìwà wèrè ló yẹ ká máa hù àti gbọ́ràn o ààyè wádùn àjòyìn lọ. ayé ewé wọ̀nyí. gíga bí a kò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ là ń rí bí a kò bá rẹ́ni gbẹ́kẹ̀lé à ń tẹra mọ́ṣẹ́ ẹni ìyá rẹ lè lówó lọ́wọ́ bàbá rẹ sì rìn lẹ́sìn lẹ́ẹ̀kan bó bá gbójú lé wọn ó tẹ́tún náà mo sọ fún wọn ohun tí a kò bá jìyà fún kì í lè tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni apálára ègùpá ni bá a bá fẹ́ ọ lónìí bó bá lówó lọ́wọ́ aya fẹ́ ọ lọ́la tàbí kò wà nípò àtàtà aya ayé ọ sí tẹ̀ríntẹ̀rín jẹ́ kó dẹni ráńgó aya máa yẹra fún ọ ìyà ń bọ̀ fọmọ tí kò gbọ́ ẹkún bọ̀ fọmọ tí ń sáré kiri má fòwúrọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra síṣẹ́ ọjọ́ ń lọ. Alabi, Alabi, Alabi. ǹdẹ́lẹ̀ o kọ́ ǹdẹ́ kíákíá kọ́ ǹdé ńlẹ̀ mò ń loko ǹdé ńlẹ̀ kọ́ mú sẹ́sẹ́ o. Alabi Alabi Alabi Alabi Alabi ǹdẹ́lẹ̀ orí orí ìlọ ìwà tí mi lóko tí mi dé ẹ gbà mí irú òórùn wo lọ́wọ́ à ń sùn yìí Alabi mo ní ọ̀dìdì ńlẹ̀. yìí ah. ń ṣe ilẹ̀ ti mọ́ ni. ilẹ̀ ti mọ́ dìde ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ ńlẹ̀ ǹdẹ́ ǹdẹ kọ́ jòkó. Alabi. Ojú mi ṣé ojú rẹ ti dá? Sọ ti jí dáadáa. Eh, Màmá eh, gbàrà rí yóò yé mi bí ẹni pè mí ni. Má lágbára àti dáhùn wò mí àlàbí. màmú gbọ́. sọ ọmọ ojú ọjọ́ tó ṣẹ̀ ń dìde sọ ọmọ ojú ọjọ́ ọmọ mo ti lọ kó mo ti dé o. ẹ káàbọ̀. dóná jẹ́ nbí ọ́ n kò lọ́ọ̀tọ̀ yí padà ọ̀fẹ́sẹ̀ kan sí ń tiẹ̀ kọ́ sáà máa sùn sáá kọ́ ọmọ sùn sọ rántí pé ọmọ ìyá ṣàfù ọjọ́ mẹ́ta lẹ yín lọ ó ti fẹ́ yàwó ó sì ti bímọ orí kọ́ ọmọ sọ̀lẹ̀ ní ọjọ́ ọmú kan sí o ronú ara rẹ wo àlàbí ronú ara rẹ wo ọjọ́ ń lọ ronú kọ́ ọmú kan sí àlàbí mo mọ̀ wí fún ọ tó o àlàbí mo sọ tèmi ọmọjò kọjá tó yé ọ. àwọn ẹ̀wọ̀n yèyé mi yèyé mi kí ẹ ti máa mí sọ̀rọ̀ sí mi ẹ tẹ́ mi lọ́rùn o ẹ tẹ́ mi lọ́rùn o gbogbo eh, ilé ilé ọ̀nìyàn tó mí jèkú tí o nídodo ègbè mo wí ọ̀rẹ́ mi apá báyìí ọmọ asán mi wá wá wá wá mo dé <coughs> mo dé wúrò mi ìbàdí mi mẹ́mọ̀ bí o ti ṣe gun bẹ̀ bí egun ni e dúró bí bí ká lókè ká nísàlẹ̀ kí mo bá fẹ́ dìde mí ní ilé dìde nígbà mìíràn ìgbà mìíràn dẹ̀rẹ́ kí mo bá mi roko níṣẹ́ ni gbogbo àwọn ewé oko àwọn akọ kíní bọ̀ mí lójú ojú mi lè lè fọ́ ìyẹn ni mo múra olúkọ kí mi gbogbo yèé ni ẹ mójútó ẹnìkan bímọ mẹ́tì ọ̀nìkan bímọ mẹ́rin ọ̀nìkan fọjọ́ mẹ́rin jù mí lọ ṣé ayé mi lọ́wọ́ ni èmi máa sọ oríire o kíkà ẹ mójútó mi bẹ́ẹ̀. ọjọ́ alẹ́ rẹ mọ̀ dáa àdúrà kọjá alẹ́ rẹ dáa lèmi gan gbà rẹ bá lè yẹ èmi. ẹ gbà mí Alábí ọ ti fọnu yìí. mo ọ à ń yè kúrú kọ́ tán ọ̀ ń gbọ́n wọ rẹ̀ sáwo ẹnu ìdọ̀tí lọ fi ń jẹun àná yé sọ̀lẹ́ tó o bá múṣẹ́ jẹ ọ̀ lè múṣẹ́ jẹ. ẹ má ṣe gbègbò mí o ẹ má ṣe gbègbò mí o gbogbo ń rìn gbogbo ń yà kí ẹ mójútó bí iye ẹ sì yẹ ẹ mójútó níbẹ̀ àfi kí ẹ máa bú mi yóò mọ̀ ti dàgbà tó èmi fọ́jọ́ yìí mo fẹ́ ṣiṣẹ́ mẹ́mọ̀ iṣẹ́ iṣẹ́ máa ṣákò mí ni máa fẹ́ mú sẹ́ báyìí aṣá síwájú kí n máa fẹ́ mú bẹ́ẹ̀ aṣá sẹ́yìn sẹ́mi ni mo kí ọmọ àṣàkó mi ni kókó lè yẹ kí ẹ lè rin bàbá yẹ̀mí wò babaláwo kí ẹ là béèrè ọ̀rọ̀ mi ká ẹ mójútó mi kí mi yéṣu oríire ẹ máa bú mi ẹ máa bú mi ó dà nígbà ẹ. n ò ṣépè fún ọ. n mọ ní ọ̀sẹ̀. ẹ mọ́tò àròyé àròyé rìn ti pọ̀ jù mọ́ mi là á gbépo. Àlàbí èèmọ̀ kúkú wí hàn ọ́ tí ẹ mọ̀ ń bọ̀ sọ ah. ọ̀dà kọ̀ yí padà o ọ̀dà kọ̀ yí padà. bàbá kejì wọn èdè dáná lábàá yín bí ọtí gbé wá. àwọn mi dáná gbogbo ẹran ti roko olóko ti roko olódò ti rodò èyí gbogbo ẹran ti lu nápa. nígbà olóko ń roko tó lódò ń rodò ìwọ orí lọ ni. ẹyẹ lèmi ń pa àwọn ẹyẹ òdẹ tí ìbọn ti ta ẹ ẹyẹ. ẹyẹ ló ń pa. pẹyẹpẹyẹ ni wọn náà. ọ̀ pẹyẹ sì ń yín náà dà iṣẹ́ ni ẹ àmọ́ bàbá wa mú gé òun lọ ẹyọ kan ni ọmọ ọmú lọ ọ̀lẹ́ kó o gbòógì mi. èyí ẹ mọ n kele ẹ jọ ẹ fún mi ní ìgbàdo méjì àtẹyìn kan. ìgbàdo méjì àtẹyìn kan lè tọ ọ ṣe gbé gbogbo rẹ kọ ọmọ gbé lọ. <laughs> ìyá àbọ̀ ìkele a ti ròyìn rí mẹ́mọ̀ yí ẹ dàbí iye ṣé ẹ rí ẹlòmíràn kò sí ni gbogbo nǹkan ló máa ń mú kíràkírà ní tí wàá jẹ́ pé kì í ṣe irú yín tó lódùmọ́ rẹ ní pé kí ẹ wà bẹ́ẹ̀ ṣe wà ẹ́ wàá ṣe máa fún mi nínú eléyìí. wá wá kí ló ń gbé lọ ah sorry bó bá ń wọlé ọ̀lẹ ọ̀gára ọlọ́sà ìwọ ọgàn ni ọyẹ kan mú kódà wọn padà fẹ ẹyin rẹ ti gbani. kí ló dé. bí gbogbo gíní ọwọ́ rẹ lẹ́jọ́ kan gbá bí ọtí wá lọ. ah, ah pé nǹkan tó lo bí eléyìí ni ọ̀rẹ́ náà lẹ́ni kí n máa gbé lọ nígbà tẹ́ mọ̀ pé kò tìǹú yín wá kí ló wá tẹ́ tẹ́ tẹ́ tẹ́ wá tẹ́ wá sọ kẹ̀kẹ́kẹ́. ọ lójú ti bó tilẹ̀ wọ́n mọ̀. ọ̀lẹ ò ráyé wá o ọ̀lẹ ọ̀lẹ ò ráyé wá o ẹni bímọ lọlẹ̀ kò rọ́mọ bí orí má fún mi lọ́mọ gbàjẹ́ ń sin mi ọmọ ọ̀lẹ èmi ò fọmọ burúkú ọ̀lẹ́ ò ráyé wá o ọ̀lẹ́ ò ráyé wá o ẹni bímọ lọlẹ̀ kò rọ́mọ bí orí má fún mi lọ́mọ gbàjẹ́ ń sinmi ọmọ ọ̀lẹ́ o èmi ò fọmọ burúkú ẹ wọlé asun afatọ. ẹlẹ́ alábà. gbogbo ẹgbẹ́ ọ̀lẹ́jì. Ah, lágẹ̀lú àìmí mọ̀ ní èmi ní èmi àlàbí ni ṣọ́ọ̀ṣì o èyí sì lọ bùrú jọ jẹ́ kí n rí ẹ̀ lágbèlú. ó dàbọ̀ bu bu yọ̀dí ẹ̀pọ̀ pé kí mo fẹ́ rí fi mo fẹ́ fi ṣe iṣu. iyọ̀ padà ń bọ̀. ojú bá wù ọ́ kí n fi wò mí kí mo ojú mẹ́mọ́ra ojú tì mí. alábí ọ̀rẹ́ rẹ̀ yèé kéré ọ bá mi bù sí. aládé mo roko ẹ̀gẹ́ mo sì pàkó kí n tó rí èyí owó ra yẹn bó o bá fẹ́ yọ ọkàn lóko ọ ṣiṣẹ́ sọgbọ́n ṣiṣẹ́ ṣiṣẹ́ ọ lòye iyọ̀ tó pọ̀ jù báyìí lọ rà. ọ̀rọ̀ iná ọ̀rọ̀ iná ti pọ̀ jù fún mi fún omi yọ̀kọ̀ mi iyọ̀ kékeré ìjọba ni màá fi lo yèé tán. aládé mo lọ ọ̀sẹ̀ mọ́ lọ. níwàá gbé gbogbo yọ̀ fún ọ alábàámọ̀ ti fẹ́ kíyàn ọ̀gá gọlọ̀tọ̀gọlọ̀tọ̀ báyìí kó mọ̀ lè ṣiṣẹ́ ọ̀sẹ̀ fún ọ. ọ̀rẹ́ mi àbó orí ìyàlá ló ń pè ṣèbí olókọ́kọ́ mo jí ní àbá yìí tó wá fi di wípé aago. ẹ lẹ. bíi mẹ́jọ bíi mẹ́sàn-án kò ní dìde nílẹ̀. ọ̀rẹ́ mi bóyá ọwọ́ ti bàánù nígbà tí yẹn bá ti rìn gbèrègbèrè kiri àdúgbò gbà lọ́wọ́ ò ní bà wọ́n ti bà á nù. ẹ̀lẹ́ ìyá dàda ah. ẹ̀lẹ́. bó ni. bákan náà ni. ẹ̀lẹ́ <laughs> ilé ńkọ́ máa mi rẹ̀ ńkọ́. ọmọ náà ni ra. ń bolo á ń lọ. ọ̀dọ̀ ní náà ni mo wá o. sí o ẹ mọ̀ sí o ó dé sí náà ọmọdé rẹ̀ mọ̀ yìí dànù ọ̀dọ̀ ní ni mo wá o. kí ẹ mọ̀kànmọ̀kàn náà lẹ́ẹ̀kan ni o ọní bá ti yí kàn kọ́ máa sọ pé ni. Hmm èmi lọ́kàn bẹ́ẹ̀ kí lè yí kàn wá. ẹ ṣeun sọ ń tọ́ sọ kí ló dé. ẹ dáàbọ̀ mo mọ̀ fẹ́ kí mo la gbàrú dán ni o ewé rẹ̀ àti èso rẹ̀. <laughs> ọmọ fẹ́ lówó bọ̀ nù. wo o ti di olówó bó ṣe wà yìí olówó ńlá ni o kì í ṣe olówó kékeré o gbọ́ olóríire èwo ló júwe àròdàn fún ọ pé kó o lọ gbà á nítorí wípé àwọn èèyàn kékeré òkè rárodán àwọn èèyàn ńlá tán nífọ̀n tán lè kánná àwọn náà máa ń sọ pé kán lọ wáròdán o. ẹ wò ó ìyá àdàdà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ àṣírí mi fẹ́ ní kankan torí wọ́n ní kí n má sọ fẹ́ẹ̀yàn pé kí n kàn débi kí n kàn gba àròdán lọ́wọ́ yín kémi dẹ̀ máa bá tèmi wọ̀ ní. ọ̀rẹ́ mi wọn ni ó mọ̀ sọ fún yàn. ọ̀dà ọba mm. náà ni kò tí ì bàjẹ́ ó bá ń mú lọ sọ́dọ̀ ìyá alálóhùn mm. pé. ọ̀rẹ́ mi ṣé dandan ni kí n tó tẹ̀lé lọ ní àbí kí n júwèé bẹ̀ fún un. ẹjúwe fún mi màá lọ fúnra mi. èmi ọ̀dọ̀ ìyá alá ń pé. a ń pé. abàkejì ni. ibẹ̀ ló ti kí wọ́n fún un ní kékeré o. ẹ ṣe mo dúpẹ́. ara tó yẹ ọgbọ́n dagidi sọ̀rọ̀ orí bí okùn n kò ah! mọ̀ yìí gbọ́ báyìí o. ọmọ sùn ni kò mú wẹ̀yàn ah! Ah! elédùn àwọn ọ̀jẹ̀ ń bọ́ ọmọkọ <laughs> ọmọ ọmọ rẹ̀ ràn lé yìí. ọmọ rẹ̀ lé àbísùn owó ná. Ah! <laughs> ọlọ́run o. Ah! kìlọ̀ kò sí ẹ̀ sí nǹkan kan ẹ̀jọ̀ ẹ̀ máa ń sáyẹn nìyá alá ló ń pé. ẹ̀mí ni ẹ pẹ̀lẹ́ ẹ kújọ́ mẹ́ta ẹ jọ ojú òní tì yín o ọ̀rọ̀ yín ò ní dojúrú gbogbo nǹkan tí ẹ̀yin náà bá ti ń fọwọ́ yín sí bíi bíi bẹ́ẹ̀ ṣe ń ṣe ó máa máa nílọsíwájú. àṣẹ ṣé ò sí. ẹ ẹnìkan ló wò mí ó ní ó yẹ kí n ti dolówó ó nítorí àwọn èèyàn fi mí ṣe yẹ̀yẹ́ ó nínú abúlé wa níbí ó lémi ló yẹ kí n máa ṣe agbátẹrù gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe èmi náà dẹ̀ rí lójú àlá torí mo máa ń kó owó kiri lójú àlá ni mo wá fi owó kan kún èjì fún mi ó gba oko awo lọ ó wá ṣàlàyé fún mi pé mo ṣe ṣé kí n sọ. sọ ọ̀rọ̀ kí n wo káfọ̀bẹ̀ bù. ẹ jọ̀ọ́ mo fẹ́ gba àròdàn lọ́wọ́ yín ni. tá a sọ fún ọ pé mo láròdàn lọ́wọ́ ah, tá a sọ fún ọ. ìyá àdàdà. mo ti mọ ìyá àdàdà náà ni ló bá sẹ́nu fòfòfòfò ṣé mo gbé sẹ́nu ọtí ọ ni. kí fún ọ náà tí mo fi ń sọlá tí mo fi ń sọ̀gbọ́n tí mo ń mìínú rẹ̀ lẹ́ǹbẹ̀ kí wá gbélé ọ lọ́wọ́ alálòpọ̀ àwọn mi ràn ní. ìyá mi èmi náà sì fẹ́ béèrè lọ́wọ́ iṣẹ́ ẹ̀ náà ròdàn lọ́wọ́ ni. ìyá alálòpẹ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín èmi wọ́n ti ròyìn fún mi náà pẹ́ni tó bá ní máa ń burú wọ́n tiẹ̀ ló máa ń lájẹ́ ṣùgbọ́n ẹ ṣàánú mi ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí n ṣerú ẹgbẹ́ mi. gbẹ́rẹ́ ńlẹ̀ ńdẹ́lẹ̀ ńdẹ́lẹ̀ lálọ́pẹ́ gbé agbọ̀nrín rẹ̀ fún yá lọ ó jẹ́ àròdọ wà ní. òfò ló wà èso ní lóko. ìyá mi bí máa lè délé ọkàn ní ìjẹun. ẹ ṣe bọ́ọ̀rù àbí ta ní òbọ̀ọ̀rù. ìyá mi ẹ sì mọ́ pò rẹ̀ mí àwọn ọ̀tẹ̀ ìjà dúpẹ́ lọ́wọ́ elégbà tó bá gbọ́ ọ̀ràn àdúrà. tòótọ́ màá ní. tí ò bá ṣe bá ọ̀rọ̀ kò ẹ̀yìn rẹ̀ ó bù. kúkú dúpẹ́ ìyá mi ìrònú kúkú ti bá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí mo ti rò pé iṣẹ́ tí ń ṣe lé ni. ọ̀rẹ́ kò ń roko nígbà lápá má ṣiṣẹ́ ọmọ nìyẹn. kú iṣẹ́ o ẹlẹ́ alábí alábí ọkùnṣe ọkọ mi máa bọ̀ máa bọ̀ ní àyín máa bọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ à ẹ̀ẹ́n wo ọsẹ tó dùn mọ́ mi nílé ni pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kọ mi lọ́wọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọdún pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Alábí kò ṣe. pẹ̀lẹ́ mo dán ọ wò ni o ìmọ̀pọ̀ sí i àmọ́ ọ wà lọ́dọ̀ baba alágbẹ̀dẹ. alágbẹ̀dẹ ìsàlẹ̀ abà. ọ sọ fún pé mo ní kó kó àròdàn mẹ́jọ tó wà lọ́wọ́ wọn kò fún ẹ mẹ́wàá ni mo ní méjì péré báyìí ni mo ṣe lò ń bẹ̀. ṣé àròdàn yẹn kì í ṣe bíi ló wà ni. ọ̀dọ̀ wo ni kì í ṣe bíi ló wà kó lọ gba mẹ́jọ tó kù ọ̀fìn máa ṣọlá kó máa gbáyìn inú rẹ̀. Ah, ìyá mi ńgbà ẹ ní kálábì lọ gbódindi àròdàn mẹ́jọ èmi kọ́ kílèmi yóò wọ̀ máa lò. dákẹ́ ẹnu ẹ ìyá mi ọ̀dọ̀ bàbá alágbẹ̀dẹ kí n kó àròdàn mẹ́jọ fún mi ẹ wo kí mo wá ti dolówó mo máa wá màá wá fún yín ní nǹkan tẹ́ ẹ ti gbọ́ ẹ ṣe. káàbọ̀ ah. ìyá rẹ. akídanidani dìde ṣé nǹkan tí ń jà ròdàn wa ọmọ kan dààmú rẹ̀ kiri nígbà tí o lè ṣiṣẹ́ tí o lè ṣàbò yóò fẹ́ rin kù lábúlé ń eh. bọ̀ bá dọ̀dọ̀ bàbá bàbá ó tún darí ẹ̀ sí bòmí ni. ìyá mi hmm? ṣé pé kò sí ní ti ń jà ròdàn. kò sí ti ń jà ròdàn. èmi ò fáròdàn ìyá mi ah, ẹ jẹ́ ah, àmọ́ ilé irọ́ ìyá mi ọmọ serun tí ó mọ dáyàn lọ́rùn gbogbogbà wo ìtumọ̀ lórí ni. kí a ní ó dáa náà irun tiẹ̀ náà rẹwà. kí ni eléyìí hmm. èyí láyọ̀ mi. ọ̀rẹ́ wa kankan láyọ̀ ọ̀nù mo jà fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kí ni nǹkan náà. so mọ̀ pé bá a bá pẹ́ lórí mi èsìkèsì á mọ̀ bọ́ níbẹ̀ o bó o wá lọ́rọ̀ láyẹ̀wò tí mò ń bọ́ ọ sọ lọ́kùn mo jẹ́ kóbìnrin mi ò gbà mọ́ ọ lọ́mú nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀. aṣẹ́wó ọmọ èké ni ọ hmm. ẹbí mo ti bú fún ọ pé kọ́ ọmọ kọ́kọ́ ọmọ ṣèyọnu kọ́ ọmọ dára rẹ̀ láàmú ń bẹ́ẹ̀ mi ni èmi kò séwu fún ọ. dákun yìí náà ṣé yóò ní òun ò rọ́mọ ni àbí kíni ọ̀hún epo àbí tá ìrọ̀wó rà ah, owó ọ̀rẹ́ mi ọ̀dà ah, lọ́mọ obìnrin. ìwọ náà sì bàjẹ́ ọ̀rẹ́ rẹ. ẹ ṣeun. ọ̀rẹ́ mi ẹni tá a wí dé wọlé lọ. wọlé. Ah, orí mi máa jẹ. àyà ọ̀rẹ́ mi bó o ní nǹkan. àlàáfíà ni àlàáfíà ni ah, ah, lọ́sẹ̀ ayọ̀ wẹ́rẹ́ báyìí. ọ̀rẹ́ mi ní wí fún ọ pé kó má gbàgbé ọ̀rọ̀ àjọsọ o. ọ̀dà mo ti gbọ́. àmúrí ah, ọ̀nà. ẹ ìwọ́dà wá ọ̀sẹ̀ à ń lọ bá wọn. ó níbi tí mò ń lọ tẹ́lẹ̀. ọ̀dà sọ́ọ̀dì mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ o. lọ́wọ́ mi hmm. bíi kí ni tí n bá ní ń wò fún ọ. èmi mọ̀ pé ń bẹ lákàtà rẹ ọ sì ṣe ọ ṣe ni o. Ah, bí bá ń bẹ lákàtà mi n ó ṣe. Ah, ìtì ń bẹ lákàtà rẹ ni ó sì ṣe mẹ sọrí ọ̀rẹ́ mi kan ni ìtì hmm. ń gbé fún mi tipẹ́tipẹ́ àmọ́ lónìí mo ní wọ́n sọjọ́ abẹ́ ń kú ọ̀rẹ́ mi lóun nífẹ̀ẹ́ rẹ pọ̀. èmi. kọsìmọ̀ wá wò ọmọọba lọ̀rẹ́ mi o. Ah, láyọ̀ ọ̀nù. Ah ọba kọ́là kò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọ́là eré ló kọ́là sẹ́kọ̀ọ́ lára wo wo wo jẹ́ kí olówó kó mọ sẹ̀rẹ̀ olówó kémi àgbẹ̀ kí n má bá àgbẹ̀ ẹgbẹ́ mi ṣọ̀rẹ́. kí ni ń ṣe ọ gan-an ah, ah, ah. wo wo kí n wí fún ọ kò sí àtọ̀nú olówó àtàgbẹ̀ kẹ́ni nǹkan náà àníkárìn kápọ̀ wọn ní yíyẹ ní yẹ ni mọ́ fara rẹ wọlé bàbá rẹ ní bálà ọ̀là ìyá tó ti yọ ọba òun ọ̀rẹ́ mi lóun òun fẹ́ràn rẹ torí pé kíni ọ̀la kíkanjú dáadáa kọ́ yá àgbà ni o kọ́ ọgbà tó nífẹ̀ẹ́ rẹ pọ̀. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin òun wò ṣé kì í jà kì í gbéraga. ìjàbọ̀ o àlọ́mọ ọba lèèyàn jẹ́jẹ́ rẹ̀ báyìí ni mò ń lọ ó sì rí rùmùrùmù dáadáa ọlẹ́wà gbogbo ń tá fẹ́ lára obìnrin ní bẹ́ẹ̀ lára rẹ̀. ẹ̀yin kì í ṣe pé èmi náà ti níyàwó tẹ́lẹ̀ mo máa fi ń parọ́ ni pé ẹ̀yà mi bẹ́ẹ̀ lé o mò ń relé o mm. kò sí yàrá kankan láàdẹ̀ mi. ọ̀rẹ́ mi ò sùnmọ́ yàrá yìí ẹ wò wọn ní bọ́kọ bá ti mojú ìyàwó rẹ̀ tán aláìní àṣẹ kínni. ẹ ó dáa báyìí tẹ́lẹ̀ ó dáa ẹyìn ń lò dé ẹmu ni ṣé kájọ kọ̀wọ́ rìn. kò burú àjò lọ́nà ni. láyọ̀ ọ̀nù láyọ̀ ọ̀nù mọ́tò ìwọlé ìlẹ̀ láyọ̀ ọ̀nù ìṣúná burú láyọ̀ ọ̀nù. nígbà wọn ń sá gbọ́ gidigidi báwọn bí kò wọ́n lè rí kí ni ìlú láyọ̀ ọ̀nú láyọ̀ ọ̀nú láyọ̀ ọ̀nú máa bọ̀ láyọ̀ ọ̀nú. ọ̀lẹ́ ò ráyé wá o ọ̀lẹ́ ọ̀lẹ́ ò ráyé wá o ẹni bímọ lọ́lẹ̀ kò rọ́mọ bí orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí ọmọ ọmọ èmi ò fọmọ burúkú ọ̀la ò wá o. ọ̀la ò ráyé wá o. ẹni bímọ lọlẹ̀ kò rọmọ bí. orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi ọmọ ọ̀lẹ́ òun. èmi ò fọmọ burúkú. ẹ wọlé asùn afatọ gbogbo ẹgbẹ́ ọ̀lẹ́ jí wọ́n á gbàbíṣẹ́ wọn lọ iṣẹ́ wọn lọ. ọ̀la àsùn àfàlàlà sẹ́nu. àfàlàlà sẹ́nu. èmi fẹ́ mọ́ kọ́ máa da kọrinkọrin èmi ò fọ́mọ ọ̀lẹ èmi ò fọ́mọ ọ̀lẹ. òsùn kẹ́nu wo kònú ayírada orúkọ lẹ́nu. ọlọ́fúnmilayọ̀ tún gbé kan wo kò fi kọ́ gbọ́n o ọ̀lẹ níṣẹ́. ọ̀lẹ ò ráyé wá o ọlọ́fúnmilayọ̀ ọ̀lẹ ò ráyé wá o ẹni bímọ lọlẹ̀ kò rọ́mọ bí orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi ọmọ ọ̀lẹ́ o èmi ò fọmọ burúkú ọ̀lẹ́ ò ráyé wá o ọ̀lẹ́ ò ráyé wá o ẹni bímọ lọlẹ̀ kò rọ́mọ bí orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi ọmọ ọ̀lẹ́ o. ẹ wọlé àsùn àfàtàn wọlé àsùn àfàtàn gbogbo ẹgbẹ́ ọ̀lẹ́ jí wọ́n á gbàbí iṣẹ́ wọn lọ ọ̀lẹ́ àsùn àfàlàlà sẹ́nu èmi fẹ́ mọ́ kọ́ máa dà kọrinkọrin èmi ò fọ́mọ ọ̀lẹ́ èmi ò fọ́mọ ọ̀lẹ́ òsùn kẹ́nu wo kònú ayírada orúkọ lẹ́nu olúfúnmi láyọ̀ tún gbé kan dé kò fi kọ́ gbọ́n o ọ̀lẹ níṣẹ́. ọ̀lẹ ò ráyè wá o. ọ̀lẹ ò ráyè wá o. ẹni bímọ lọlẹ̀ kò rọ́mọ bí. orí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi ọmọ ọ̀lẹ o. èmi ò fọmọ burúkú. ọ̀lẹ ò ráyè wá o. ọ̀lẹ ò ráyè wá o. ẹni bímọ lọlẹ̀ torí má fún mi lọ́mọ gbàjẹ́ sí mi ọmọ ọ̀lẹ́ o èmi ò wá mọ̀ burúkú